يشمل القرآن والسنة القرآن في السنة بسنة أردنا نراه إسلام جاني الله لله أبو إسلام الله أبا عمبي إسلام أبو وانا ربا وقضاء أنت أبو الله أبا كل ما إسلام حبل الإسلام nínú ọ̀tọ̀ bá ti bí kòránì jẹ́ nǹkan àtàlé ما dì mọ́ kòránì yóò mọ̀ jẹ́ ọ̀rẹ́ ọlọ́mọ dábòbò tí ọlọ́ba ní dábòbò islam yorùbá ìdún lọ yóò fi òun nùrọ̀ láàbí afuwahi iṣẹ́ ìfọwọ́lọ́ ni wọ́n yá bọ̀ lọ́wọ́ ilé àyìn tí mà nùrà wọ́n yá bọ̀ lọ́wọ́ ilé àdùn lára o máa gbé àtúnyí mẹ́lẹ̀ yẹn pé wọ́n lọ́wọ́ kárí alkafẹ́rù sọ ọlọ́ọba ń bẹ̀ mọ́sáwà pẹ̀lú ọlọ́ọba kábàkan sí gbà fi ń dá lọ àwọn ṣíyà ni àfa àwọn ṣíyà wọn kan sí ní alì àwọn sọ́kọ́tò sẹ́yìn náà hussein àtàwà ń sọ ọ̀rọ̀ tí àwọn ọmọ sídìnà hussein gan sọ pa àwọn ṣíyà nígbà sí ìrafíkúfẹ́ láàrọ̀ aliyu bin hussein al-ma'aruf bin abidin ọ̀rọ̀ tí aliyu ọmọ hussein sídìnà hussein muna sọ ọmọ rẹ̀ lókùnkùn rẹ̀ bàbá rẹ̀ aliyu òun jẹ́ hussein ọwá sọ mọ́tò náà bí ní gíní aliyu ó di àṣíkò sábò ń bẹ̀ kí ẹ̀ sọ ọmọ yẹn lókùnkùn oṣù déédéé ó bí wa àmọ́ ọkọ̀ tó wọ́n máa abidin zayn abid ọ̀ṣọ́ àwọn olùsìn ọba أنا موبخا شيعته الذين قبلوا أباه وقتلوه أصلا جئنا أما شيع كل جنوع الأبقوم كوا أما شيع رك أنتم تكون سقوطه ṣe alẹ́rìnà hazzalo àbáwà jọ kó wọ́n fi àbòkù bí i kẹrẹ kaba bẹ́ẹ̀ ìsẹ̀sìnà alì nìyẹn ìsẹ̀nà hussein ìkàtàlú wọ́n dẹ̀kà sẹ́nà hussein ẹgbẹ̀ ya ayuwan nasu an ṣatukum billahi an ta'alamuna annakum kasukum ila abi kasukumo ayi ni an jẹ́ ma jẹ́ wádìí ń tó yẹ yìí lẹ́yìn ilẹ̀ kọlẹ́tà sí bàbá mi ìyàmì hussein ọmọ àbọ̀wá kókò ọmọ àbọ̀wá kókò ọmọ àbọ̀wá iraq ẹwà tàájẹ wà àtẹ̀yìtìmóhù ààdẹ ọmọ ìsáàgọ̀ bẹ́yà ẹsàgbọ́n fún àtẹ̀yìtìmóhù ààdẹ ẹsàgbọ́n fún ọmọ ìsáàg amọ́jẹ̀mú wọ́n rẹ̀ wéè máa jùlọ mọ́ wẹ́yìn rẹ̀ ẹni ọ̀pọ̀lọpọ̀ wọn ní wọn ọ̀dá ó ní wà bọ̀kàbọ̀tìmọ́ ẹyẹ kẹrẹ rẹ̀ fọ́sẹ̀bọ̀lì máa kàdámtìlẹ̀ àmfẹ́sùmọ́ àbúrúgbà lẹ́tì síwájú kúrò ayé bẹ́ẹ̀ nínú àbìdí ní bá wọn ṣí àkọrọ̀ bá yìí بل وما رأيه بآيات العين تنظرون إلى رسول الله صلى الله عليه وسلم وآله وسلم إذا يقول لكم أخذتم إجراتي وأعدتم حرمتي أليس من أمتي الله أكبر يقول في وجود شوالا صلى الله عليه وسلم يوم القيامة سبحانه سبحانه يقول إيه السابع إجنية àwọn nǹkan ìwọ̀ ìtùká àlésùmí ọmọtí ẹ̀sìnú àrùkúnmà mi fa'arfa atila asuwati nisa bilbuka min kulli nahiya ba ti ti na abidin alibin al'abidin wọ́n sì gbọ́nà gbogbo àwọn obìnrin ohun wọ́n kà lọ sí kèrè ìtùká asuwati nisa ohun wọ́n kà lọ sí gbọ́nà sí sukun àwọn obìnrin bẹ̀rẹ̀ sí sukun lọ́wọ́ akbar الوقاء من كل نعيم الجوع عاي الوقت يسد وقف لي به سكون وقال بعض لبعض وان سفراوة لكم وما تعملون اه لكم وما تعلمون في هلاكة عمكم يجب في هلاكة وقال رضي الله عنه سيدنا علي ثم بي لين العابدين رضي الله رئم الله امرأته قبلا بنسيئته الله سبحانه وتعالى قطع بننا بنا قد نسيئني يعني، قبلنا مثل مولي وحفظ وصيتي في الله ورسوله كم صلى رميسه أمولو بقات الله تجشره آل البيت أتوا أتوا لا عليه رمسه الزمن حين لنا في رسول الله صلى الله أسوة حسنة مني أكدوية الجاد له برى النبي محمد صلى الله عليه وسلم فقالوا بعلمهم مواصف له كان بايكي نان كلنا سامعون موتعين بقوا بايكو سريوا واي وزين عابدين سامعون عبروا سبنوا ومتعين تليه حاسدون بزمامك أتلي أبقى غير زاهدين فيك عن قيس عن قيس لولا راغبين عنك عن سبق وقود الدورة بكل الأدوتي فمرنا بالأمريكا ولا شيء تبعك بعدين ولا شيرك لا شيرك يرحمك يرحمكم الله يرحمك الله قوم قوم إنا حزب بحل حزبك وتريد جمان قوان ودماره والسلم هو فإن حرب بحربك أسكرت الجهو فلوغون والسلم بسلمك أسكرت للعافية فلوغ للعافية فلوغ قبل درجع لتأخذن يزيد نبرع مما ظلمك وظلمته يعني إبقى مزا يزيد أسكوس بوابك وانت بس أبو سفوه بوابك أنا بس أبو سفوه فقال رضي الله عنه زي ما عبدنا زوارك آيات آيات níbi tèmi náà jẹ láíláí láíláí kò ní sẹ̀rẹ̀ àyàtà àyàtà ayatollah gadara da makara ayyudu cikin wayi da yi likin wayi ayatollah gadara da makara hila bainakun wa baina sha'awati anfusikum da ya rayu da wani sanyi da da isa ka yi sanu isoyin ko تريدون أن تأتوا إلي كما أتيتم أبائي من قبل سيفي عبد الله سيدنا بابامي سواجو سيدنا حسين باب منه سيدنا باباري علي سيدنا جي ترى ما الشيء أتنا جي أنا أقول لك أنا ترى يا بروسي أما خوارج أما خوارج أما لين سيدنا علي ناني àwọn náà fẹ́ràn jù wọ́n gbọ́ ní àwárí bí wọ́n ti ṣúra pẹ̀lú sínú àlìbọ́ níta àmàáwí àkùnfẹ́ta wáyé pé àwọn ti ṣúrò hò nínú àlìtò àwọn ọmọ ìyára mùsùlùmí ni wọ́n ti workout ìtumọ̀ àkàwárí bí àwọn tí wọ́n workout ìdè kárajà ìdè kárajà ìdè àkàwárí bí àwọn tó jáde àwọn náà wà lè plan kéètù

táàrí gbọ́sù pọ̀tì wọ́n gbéra wọ́n rí sí náàrípa lọ́dí ọlọ́wọ́ àdù máa wí àbájá bọ́dí gbàdíwà pẹ̀lú ẹ̀ fẹ́ táwọn òrìta oúnjẹ amúrùmùnà áàz ohun ara rẹ̀ ya kọ̀wá kí wọ́n sún ọjọ́ náà ó lè bá àmà pé ọ̀tá ọlọ́run ni wọ́n àlejò rẹ̀ ni wọ́n wọ́n mà tí ṣe ní amúrùmùnà áàz kọ́ tún kírun ẹni tó ń kírun wọn pa ń jọ fi ṣe ní amúrùmùnà áàz ni wọ́n wọ́n ó di àwọn ọ̀tá islam òwònú islam òjòkọ́lọ́pì islam bóra ó di àbẹ́rẹ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ láyé tí àwọn ayébẹ̀ ní ìsìnmọ̀ lọ bẹ́ẹ̀ ní ìgbọ̀lọ̀ fún àtúntàkọ́ ẹ̀ láti bẹ́ẹ̀ ní ìsìnmọ̀ lọ láyé títí tí wọ́n ti tó ilé ọkọ̀ ọkọ̀ mi lọ ni àti tí ó báyọ̀ ó gbé ẹni ó di ẹ àti very very careful ó di ẹjọ́ àwọn ọdún lọ yorùbá àwọn ilé tí wọ́n bá súnmọ́ wájú àbí wọ́n bá súnmọ́ wọ̀ yìí mùsùlùmí bá súnmọ́ yóò wájú yóò wọ̀ yìí ẹni mùsùlùmí ìlú òbí kan kò ní òbí kan kò ní wájú rẹ̀ kan kò ní wáyé kan yóò wájú yóò wáyé wọn ó di yẹwà ọ̀lọ́ yóò wáyé yóò mú àwọn ibra ń bẹ ìṣẹ̀lẹ̀ yóò kankan bẹ yóò fi kílọ̀ fún ṣáàjú ó yẹ bó báàbì ó di lọ́nu pẹ̀lú mùsùlùmí ọlọ́mọdé àfọ̀rọ̀ yẹwà náà kí wí ni ayata láíláí láíláí ayọ̀l almakara أيبكي يعني حال بينكم وبين شعواتكم أباب من أنت فلا لا يمين يعني فلسنوين تريدون أن تأتوني إتاتوا إلي كما أتيتم لأبي أبا أب أباي سميجة راو يفننا جيس ابتان فبعد دون ما يسلنا على سنة حسين من كل سواجه كلا ẹmọ ẹ lè rí mi tẹ̀lé kò lè rí bẹ́ẹ̀ kọ́là فإن جرح أما يتبدل يتدمل يبدأ يتعلى ايه أبنسى قتل عبي عبي أمس هناك قتل من لنا وعال البيت معه وتمارى لنا كلوه ولا ينسيني فقل الرسول السلام بحاله وفقل أبي وأباني أبي بجموع بين البحاهي فقل كم لتعبيني يوو رئيل على النبي صلى الله قصور عليه ري أبتي بابامي علي بابا بابامي قد وجدتمو بين اللحظ أولا قلومي ومرارات بالدبومي بين حنا جري لو أن تمر وحلك لكن وانا وفيني وقد بطل تجري من فراش في صدري لو أن تموت يبيك نبايع من كل به وإنما مر إمام زين العابدين رحمه الله رأى أن آل كوفة يحنوحون ويبكون قد سيدنا إمام زين العابدين كتاله مرة مرة كوفة يدوحون منكي يبكون تنسقوا بدعاهم قائلة كما فهيك ينوحون وتبكون من أجلنا فمن الذي كتلنا ينسك أنت ينسك أنت رتوا حقرة حقرة حين تعليف رضي الله عنه حين تعوصي أن تهجكم أبوها كيأتي أبي كتلك لكم من تنوحون أنت بيوتك ينسكون أنسكون بن عجلنا بن الذي قتلنا فقرقنا كلين يروزين عابدين تسقوا الشيعة ما هو نريبو او امريكا دوني اكي ايران دوني اما سفاق اما سفاق اما سفاق اما براوزة رانيو هنيا سبنشو اتبانا قلباء للسنة والجماعة gbogbo ìlànà yìí bí àdánà náà fún ẹnu brian wáyé àgbẹ̀dùn lóyìn ní ní ìsìn tí ń sẹlẹ̀ ní gbogbo àwọn àgbèríkò yìí nìyí àwọn fúlàní ẹ̀ lórí àwọn fúlàní ẹ̀ ni pé wọ́n ní wọ́n ń kọ́ lẹ́sìn islam àwọn ọmọ pẹ̀lú pẹ̀lú èdè fúlàní wọ́n máa kí sájà pẹ̀lú èdè fúlàní wọ́n máa kí pẹ̀lú èdè fúlàní. wọ́n ti sílẹ̀ àwọn yorùbá kàkà wọn sọ fúlàní yorùbá àwọn fúlàní wọn ti ní àwọn ẹ̀rẹ́ ní wọ́n ti kó fún ọmọ ìlà dalek wọ́n ti rí pé àwọn ti fi òsì dáwọn èèyàn jà wọ́n ti fi òsì dáwọn èèyàn jà ó di wà very small money báyìí táwọn ìbá ti rí àwọn òdì mà ní ìṣúlù wọn wájà ọlọ́ọ̀bà tó yẹ kún bí òsì ọlọ́ọ̀bà mọ́jì kó sì bá wàjà ọlọ́ọ̀bà àdẹ́rùn fún eré yẹn ìgbà yìí eré bá gbọ́n ní tò ẹni tó sọ mí ọ̀hún chairman Izala Kaduna South lẹ́yìn Izala ní ìsìn ó dé àà ah, ó láwà Izala ní gbogbo ní àwà Izala ní ìsìn kò sí wàá jí mọ́ oníwọ̀lú láyé ọ̀rọ̀ mọ́ sódòdó ni olóògbé àti dúkùnlé ló ń pẹ̀lú Ismail Edris àwọn lọ sókùn kan àwọn dúkùn lórí bench ẹ̀wọ̀n gbọ́ wáàzì ní ìsìn tí náírà bẹ̀rẹ̀ lọ sí wáàzì owó tí ọ̀nà wọn mílíọ̀nù ṣùgbọ́n àwọn ṣùgbọ́n bá ṣùgbọ́n báyẹn òtẹ́lì lálá wọn gbà fún wọn òtẹ́lì lálá wọn gbà fún wọn mọ́rántí mọ́rántí mọ́rántí alájì bàdàwí ó ní òun fẹ́ ṣe lọ́ńtì ọmọ àwùjọ kan díẹ̀ níbi jẹ́ sójà tó jẹ́ ọ̀rẹ́ òun òun fẹ́ kọ́kọ́ méje sí lọ́ńtì òun á fẹ́ àfá àwọn sọ́jọ́ sí báyìí òun wá mà fẹ́ rábì ìdàwọ́ra tí ọlọ́run ní kí mo wá àbíkí kalẹ̀ ìgbọ̀n ìwò gbà lọ́wọ́ ọmọ ìyàkí mò ń gbé rábì ìdàwọ́ra tí báyìí wọlé mi rí nù kí mẹ́sì wọlé rẹ̀ rí nù alùpàá márùn àbí ìdọ̀ra ìbáyà bẹ́ẹ̀ àwọn níwáàzì ọlá ikú àwọn níwáàzì ohun lè wà wọ́n sì fún kó fún síwáàzì alẹ́ ó fún síwáàzì àárọ̀ bẹ́ẹ̀ máa gbóhùn ìlú yẹn ń dára náà tàbí gbá lọ́nà jọ́s dẹ́gbà ọ̀rọ̀ àwọn kìlú yẹn náà bí kí lè báyìí ni wọ́n ń bẹ̀ wọ́n lè wá gbé ohun ní àárọ̀ lẹ́yìn àsùnkà kó lọ́lọ́lọ́ lè wẹ̀ kó wá bí program yìí gbọ́nà lọ lè gbére adúdára wọláyé orí yẹn ni wọ́n sùn bẹ́ẹ̀ tí wọ́n adúlẹ̀ mú náwọ́ sí ní orí rẹ̀ yìí rẹ̀ báyìí ni wọ́n sùn ilẹ̀ ti mọ́ wọ́n parí wá ìdíkọ́ kò sùn lọ adúdára kàfámẹ́ lérí sùsàmbò mẹ́rin àti orí yẹn ni wọ́n wọn ní iṣẹ́ gbogbo àmì iṣẹ́ gbogbo àná ni wọn bọ̀ kó fojú wa kò sí dáàmà kò sí dáàmà àwọn tó tó kú díẹ̀ díẹ̀ tó ti máa ṣe kí ni bídà ni bídà ni bídà ni bídà ni ó di wa bẹ́ẹ̀ ni anabi muhammad sallallahu alaihi wa sallam ó fi wa pé ọlọ́run ní fi àjẹ àwọn èèyàn nípa ẹ̀sẹ̀ àwọn kan àwọn kan sẹ̀ ọlọ́run fi àjẹ ogun yẹn àyàfi ṣe dára mà káwọn èèyàn tó wọ́n wà fún òṣìṣẹ́ yẹn ọmọ sọ́wọ́n tó wọ́n sì ti tẹ́ ìjà òkú bí ẹ̀sìn ìjọba ìbẹ̀ ìjà ìyẹ́ ṣe yóò àkárí púpọ̀ wọn wọn àti ìfà ọdún ìfọlọ́bọ̀ ọlọ́run ní gbàdúrà wọn ní ìṣẹ̀lẹ̀ ti gbàlá yìí nìsín ọlọ́ mọ́ fi àjẹ wa kò sí wàá zimá kò sí wàá zimá àwọn kan kọ́kọ́ gbogbo wá sí ìgbà kan pé mo ní àwọn sàhábì mùsùlùmí ọkọ̀ jù lọ àmọ́ sí ibad bin sariya bin hadith wa nínú àwọn hadith 28 kí ló wí rẹ̀ wà ní ìdílé bá ní wa'adna rasul wa ni gila gila bani wa'adna rasulullah re soolu náà every friday làwọn afá náà sọ إن الله يعمر بالعدل والإنسان به وإيتاء ذي القربى وينعى عن الفحشاء والمنكر والبغي يعني يعزكم وازني يعزكم يعزكم اي يسوازكم قال الامام حجره لو كيف لم حجرون ودي امام التي في سواز يوم وان تسمون فيكم ذلك يعاقب به من كان يؤمن بالله داني واسمع بين قلوبكم يوم القيامه من تعرفوا ايوه لو كلكم باتيك تتعب انت دراوا عارف الشداوه انت تذكر ان فعلت الذكرى موعظة غير مقيدة بالزمن والمكان حال الموعظة الموعظة شيوان غير مقيدة بالزمان كتابة الكلام في المكان لا يكرمنا في ببتاعة الانسان فانا تذكر ان نفعت الذكرى ودي وعد والمضافرية والوضع نعم زين يرى زين عابدين ولكن أم الكفرون بنت علي رضي الله عنه أم الكفرون أما سيدنا علي رضي الله عنه سيدنا علي أم الكفرون وإيه يا أمر بن الخطاب إذا ما كان شعبيا هو نور عراوة أمر بن الخطاب لبالي كما تسفى يوم عليه كلمنا فانية جديد نوليمي كما تسفى يوم عليه كلمنا فانية جديد نوليمي ó di ọmọ pé ọmọ kò fún ọmọ ẹ̀dà fàákìlà ní ẹgbẹ́ ẹ̀kọ́ ni ẹwọ bí sínú àrígbà ti kéré sí sínú ọmọ ọmọ tó ń tó wá bí bí ó ti kéré sí sínú ọmọ ló fi kún ìlọ bá mi ẹyẹ yìí àwọn ọmọ ìgbọ́n àfàrà yìí wa tó àwọn ẹ̀sìn kan wọn bú ọmọ ìgbà kàtà àrígbà ògùn sínú ọmọ ó di àárọ̀ ọ́fíìsì mọ́ rẹ̀ fún ó أم القسم بنت علي رضي الله عنه عنها قالت يا آل كوفة سيدنا علي انا كوفة أمارة تانية تانية تعرف ليه أبسي على الإسلام كوم مدينة تجيبها كوفة تجيبها كوفة عنوان كلهم بكتش قال سيدنا أم أبو بكر سيدنا امر سيدنا عثمان الإسلام تجيبها على المدينة لهواك ní àlè ló mú ìjọkó ní ìbínà ọlágbé akọ́kọ́ tó bá ń sọ́dọ̀ ọkọ̀ pàṣẹ ni wọ́n yẹ pé àwọn sọ pé kàkà jẹ ni ó mú ìkọ̀ fún wọn sọ pé yá ara kófà ẹ̀yin ara kófà sáwọ́ atúnlákùn aburú tún ní o máa lákùn mọ̀kàdọ́tún ọ̀hásẹ́yìn ọkùnrin tún mọ̀ kí ó fi kí ẹ̀yẹ kẹlẹ̀ ọ̀sẹ́yìn ìtura pa ọ̀tàhàtùm amúwàlà ìpàdúkà rẹ̀ jẹ́ wọ̀rẹ̀sùmọ́ wọ̀sẹ́ jùgbó rẹ̀ ní sọ́tún nìsá ẹ̀kọ́ mú àwọn obìnrin ríkáwọ̀ ẹmọ́ àwọn ìyàwó ẹ̀ mú wọn lẹ́rú ẹrú ogun ọ̀nà kọ́tùmọ́ ohò ẹwà yẹkẹrẹ wọ́n wọlẹ̀ fàtàbẹ̀lẹ́kùn wọ sọ́kùnlẹ́kùn ìbínú ọlọ́ọ̀ba àti yẹkùn ọlọ́ọ̀ba ọmọ báyìí ayé zawa il zahatum ضربتم ايو اجوريو لروريه وعيو وزن على ظهوركم ايواس ولا جدارعيه اما سنجابرو وعيو الدماء وسكتموه ايواجه ولا الكتلاه وعيو كريمة اصبتموه ايوا وين يقلوا لكرابكوي فعيو سبية سبتموه اما ويره ولا قلوبوي أي أموال اهتهجموها ودقا ولا فعياه قساتم خير الرجال بعد النبي صلى الله عليه وسلم قساتم خير الرجالات اقطعوا يتودع دمنا واقعين بعد النبي صلى الله عليه وآله وسلم النبي السلم نزعتم رحمة من قلوبكم السعام يقول على رعين nínú àwọn ọkùnrin tó dáadọ́ lẹ́pa wọn ṣẹ́dínà alì ìdílé alẹ́bí sílámi ọmọ ọkọ̀ wọn níbi sílámi ìdílé sílámi sílámi sílámi ẹ̀kọ́ ṣẹ́dínà ọ̀sẹ̀yìn ọmọ ọmọ nẹ́bì ni ọmọ ṣẹ́dínà alì ọmọ ṣẹ́dínà alì ni ọlọ́mọ sáfẹ́rẹ̀ yọ ọlọ́ba alakamis ẹlẹ́ẹ̀ka àdúgbò wa ni ọ̀ ìṣàkóso ìdílé ah very very careful káàdì fún olùwà ah very very careful gbogbo àwọn yọ ọ̀pọ̀lọpọ̀ wọn lò wọ́n ni ó di wa olùmọ̀tò àfọ̀rọ̀ yìí wọ́n lọ́ba gbọ́dọ̀ wa bá wa salamu alaikum ṣe iṣẹ́ mi tó wíwù jáde lọ tó wíwù dáàmà ọ̀rọ̀ annabi ni ọ̀rọ̀ ọlọ́ni ya ayyọ́lẹ́bẹ̀ na àmànù in já akùn fásitì kò jù bá gini ajẹ́ bí kanú fásitì jù kìrá mìíràn bayyana da wadi yayin duk wata wani biki ta rawa ne ne tsarori ya ta fada da murin sa ah ba su ne ah ita da fawzi majin fawzi ba wasu mutum ne malo ko ne majin fawzi fawzi ne fawzi ne su bere ko ne wa wallahu ta'ala al mu za fara yawa assalamu alaikum na'am ani wa dilawo ni manufacturer mọ́ sí ṣòro níwájú ilé bàbá rẹ̀ ń sọ yorùbá náà lọ́ba mo sọ fún ọmọ wa lánàá nígbà tó wá àwọn èèyàn ọmọ àṣọ oríṣiríṣi oríṣiríṣi gbà wá ní àmì ìrọ̀yìn láti fi wá sí wá àbí ńbẹ àwọn èèyàn sọ pé ẹ máa kìrìsáìsì oúnjẹ táwọn èèyàn fẹ́ jẹ oúnjẹ nìkan àwọn oúnjẹ kò lè yọ láti kìrìsáìsì ìgbà láti ìgbà wọn jọ wá ṣé ọgbọ́n ẹ̀rọ àpá ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ọmọ nínú ilé wọn ni wọ́n kàbí ń tàbí lórí ìṣàfihàn alámìírò afẹ́kẹ́wà bá ṣe wá sí àmọ́ wọ́n lẹ́mọ̀ kìrìtàìsì oúnjẹ bíbélì táwọn yẹn bá pé oúnjẹ táwọn yẹn bá pé máa kìrìtàìsì ní ní àlèmọ́ kìrìtàìsì gbogbo ní ìgbà làwọn ọmọ kìrìtàìsì ju wa láyé pé à ń kàn kìrìtàìsì lórí ìrọ̀ ní ọ̀yọ́ kí wọ́n á dá wa láti jọ yìí onígbà báyìí ti lé fọ́ndéṣìn dáadáa kalẹ̀ níṣẹ́ ìfọ́lọ̀ àbáyín ti lé ìfọ́n sẹ́yìn nǹkan àbáyín kẹrù sẹ́yìn fọ́lọ̀ mọ́nífàṣíbù bíríìjì yẹn àbáyín ló ṣe ìwọ́ wà ń bẹ́ẹ̀ tẹ̀sí mo fi kí gún fún wọn bẹ́ẹ̀ pín ogún wọn ni mo ní ọ̀kan nífi àwọn èèyàn àpò náà ni ìdí ti láì sí mo ní amẹ́ríkà ti pín òun bàbá ti wọ̀ sí àkàlà pé ayọ̀ one point five million àbẹ̀sẹ̀ bíríìjì yìí nígbà táwọn ọ̀lọ́lọ́wọ́ á bẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn engineer tó ti bíríìjì yẹn wọ́n ní six million naira ní ó parí àwọn òsì lọ́wọ́ táwọn fi kù àwọn mò ń sùkúrú ẹ̀rọ àná nù mò ń rán létí wọ́n máa ti ní wọ́n ní ẹ̀ma kó táwọn máa ti lọ sí ọkọ̀ àbílẹ̀ ìṣèwà àti wọ́n ní àbílẹ̀ ọmọ ti kìkì ẹ̀gbọ́n tó ń jẹ mo ní àkìkì ẹ̀yẹ mo ní àlùmọ́ kìkì ẹ̀yẹ jù wá ìlú abẹ́jọ wa sọ̀rọ̀ máa sọ̀rọ̀ pé ẹgbẹ́jẹ ẹ̀jẹ̀ ẹ̀kú àwọn ẹ̀kú ó di mọ́tò fún wọn fún fún àwọn àmì àmì fún rẹ̀ bí ọ̀bá ti lé ìfọ́nìṣẹ́ kalẹ̀ ní láti ti wúlò fáwọn ìlòmí àti ìgbẹ́lẹ̀ ẹ̀ká wúlò fún jùlọ ó ní ìṣòwò tó ní ṣe oúnjẹ ìṣòwò tó ti fi ṣe ìṣòwò mo ní kúrò àyíká sí ìdó nílé àbùkí àbẹ̀wáàpì tí wọ́n ní accident nù ọkọ̀ wọ́n yẹ àwọn mẹ́rin kú àbẹ̀wáàpì náà kò pẹ̀lú ẹ̀ mo ní wọ́n pé ọ̀sán àti omi mẹ́ wọ́n ń kún ìsọ̀kún ilẹ̀ mo ní báńkì wájú bí wọn náà lọ́wọ́ mo ní ìsọ̀kún pé ìdáhùn kan lóra ẹ̀jẹ̀ ni mo ní pé àbírù mo ti fún ìgbà mi máa jẹ́ mo ní mo ti sọ́wà ní bẹ̀rẹ̀ rí ìyá onírú mọ̀mọ́ wa kan káyìí sílẹ̀ wọn tí mo ti wá àti pé wọ́n jẹun ìfẹ́ gbá mírù á àmàlà á àmàlà ìyá àgbàlagbà ló gbúdọ̀ jẹ́ mo ní mo sàìtì mo ní mo wá tẹ̀ fún ìpínlẹ̀ àbáyìn mo ní nígbàtí àbáyìn fẹ́ kú bí one point ni ẹ̀kẹ́ ìmọ̀ràn wọn mú wa mo ń bẹ̀rẹ̀ mo mú mọ̀ràn wá pé ẹ̀dùkàtì kọ́ bọ́ o dísítà òye lọ sọ pé gbogbo àwọn kò fi ń maintenance tó bá ní kò fi tí ó tún ṣe ìgbà ìtọ́lù ẹjẹ́ ká fi wọ́n yẹn kọ́ mọ́sálásí sókùn kan màmá yín màmá ìyá ìyàwó bàbá àgbà ìyá yẹn ní à bàbá kọ́ wọ́n sáájú sí ìgbìmọ̀ṣọ́ fún ní à mọ́sálásí òmí ni ẹ̀yọ̀ kan wọ́n jẹ́ pé ó ti jọ ẹ̀ nì ìdí ti kọ́ lánàá nígbà ó ti ń rántí ní kò dídì tó mọ́sálásí kan ló máa transfer owó yẹn ló máa transfer omi tó ti kù kan bàbá àwọn tó nílẹ̀ tí wọ́n ń ọba ni àti táwọn tó nílẹ̀ tó pàwọn fẹ́ kọmọ láti àwọn tó kọmọ láti wọn dídà mo lè parí ẹ̀ láti ẹ̀kọ́ yẹn pẹ̀lú ọjọ́ transfer yẹn sínú àkáǹtì mi ní kíkí tó bá lọ sí <coughs> kò kan àbí kíkí kàkà sí wa mọ́ra sí náà ọ̀sẹ́yìn brass ọ̀sẹ́yìn tó wà nígbà yìí ní mọ́ kí mọ́ mọ́ àtàláìsì àwọn ń ṣe tààzí àmbẹ̀ mú ṣe wáàzì lẹ́jọ́ wá fún mi jí pé àwọn ọmọ ẹ̀yà yẹn fẹ́ ṣe jẹ́mẹ̀jọ wọ́n ti rẹ̀ kàmàlù kódà wọ́n kò sí sọ̀rọ̀ àwọn sílẹ̀ lẹ́nu ní ìsìn wọ́n ti rẹ̀ kàmàlù gan kábòjì mo sì yíwá àzínú ní ẹ̀mọ́tòkúrì yìí mo ń rọ àwọn ọmọ wọn kọ́ kò sí bàbá rẹ̀ báyìí báyìí bàbá rẹ̀ kódà owó ètò àánú àkáǹtì mi báyìí bàbá rẹ̀ ọ̀rọ̀ ọlọ́run ọba ògo ni ẹlòmíì yóò rọ̀ ọba àlù ó di wa àwọn àlùfọ́lò míì àkọ́rí àwúlò ẹnì kan wà ní àná rẹ àlùbáàkì balẹ̀ àbígbẹ̀gbẹ̀ padà nítorí sọpọ́rọ̀ rẹ̀ rásùpàdé yá tí wọ́n bá ń tàn ọ̀rọ̀ wọ́yá ọ̀rọ̀ yìí báyìí ọmọ sí wọ́n sí ìkàlẹ̀ kí wọ́n fi wọ́n ní rásùpàdé fún mi tàbí ẹgbẹ́ fún yẹn kó máa ṣe òun bíríìjì náà ní kẹfì kọ́ bíríìjì náà ní kẹfì kọ́ ẹ̀kọ́ bíríìjì yẹn olóògùn ọlọ́run abáwọn yẹn sọ̀rọ̀ ọlọ́run àyìn lọ́la ti parí bíríìjì yẹn ẹbẹ̀ rẹ bíríìjì yẹn mo ní kí lórí ọ̀rọ̀ orí fóònù mo bá gbígbà mọ́lẹ̀ bára àti sàṣìmá níbẹ̀ kábẹ̀rẹ̀ ní láwọn ọkọ̀ gbogbo sí mẹ́ta que lò ṣèjọ kí n kí ó kí ó mú ìgbà rẹ̀ mo lè mọ̀ fún láyé lọ́sọ̀ ọ̀hún sọ̀kúrà almost eighty percent báwo lè bí ra almost eighty percent fẹ́ǹtì owó tó ń ná pẹ̀lú sọ́kúrà yẹn wọ́n zero and ten thousand òun ló fẹ́ náwó jù ẹ̀tọ́ tó náwó tó pọ̀ tẹ̀lé aláìsí wọn bá fọ́jú àwọn oníwọ́n ní akíndélé jáde báwọn yẹn kó lè báwọn yẹn káàkiri báyìí lára ti fẹ́ sùn bí wọ́n ti ń sùn lọ́wọ́ mi ní ń sùn lọ́wọ́ mi bá bá dáwọn ẹ̀rọ sàlámù alaykum dìlà. wọ́n sọ wọ́n ní ọ̀pọ̀ ní 250,000 aláàjì kí o fún 200,000 ẹgbẹ́ tí wọ́n rẹ̀ tààbù aláàjì ṣẹ́ǹpẹ̀ ọ̀pọ̀ ìjámi ìkọlọ́kọ̀ báyìí àwọn náà àwọn ọmọ rẹ̀ ti kú àwọn ọmọ rẹ̀ náà lọ́wọ́ tí kò sí jẹ́ táwọn ọmọ ìfà fún 200,000 ìyá tó sọ láì sí ẹ̀yìn mọ̀ yáyẹ̀ tó sọ láì sí báyìí mùsùlùmí ọmọ tó mẹ́mọ̀ tó nù ìyá náà tó sọ ọmọ ẹ̀ rí àìdájà àwọn abámi lórí bí ìfúnnà kan àbíàmí rẹ̀ àti ìfúnnà láti lè kíkú ní ọ̀rẹ́ ìta ọmọ yìí wọ́n ti dáwọ́ lù wọ́n ti parí bíríìjì nù àwẹ̀ ń bọ̀ báyìí àwọn ti fi á ó nà ti parí bíríìjì kọ́ọ̀tù àwẹ̀ bó ìsìn ní àwọn èèyàn mú owó wá mọ́ láti wá ní kíkí káwọn yára lówó káwọn yára lówó kábàáhàn fi kàn wọ́n ọkọ̀ asòsì ń bẹ̀rẹ̀ kíkà ẹ̀ ọkọ̀ anyọ́mọ kí ni lọ́wọ́ fún anyọ́ rẹ̀ tàbí kó yáwa ó yá lórí àti ìdí bí ti ọdún àti bìrì ní ọdún àwẹ̀ ìdárántí ìdájọ́ ìsáwọ̀ yẹn kọ́ lórí ẹ̀ ìwà sí ìdílé rẹ̀ ìdá nínú Islam àti yáwó àlájì kéwòn ni àti kọjá àti gọ́ọ̀mẹ̀ntì tẹ̀tẹ̀lẹ̀ wọ́n ti approve one million naira fún àmọ́wò fún wa fún fún wa aláìkí o ààrùn ó fún àìkí o ọdún ọlọ́gbọ́n foríjì ìgbà mi rẹ̀ fún fún àyín balẹ̀ wọ́n ṣe ẹ̀yìn kọlọ̀ lè bá àìkí o olóògbé ọgbọ́n gbé wa olóògbé ọgbọ́n gbé sí ọdún ọgbọ́n gbé ó fún ààrùn ó fún àìkí wọ́n ọgbọ́n foríjì gbogbo wọn wọ́n mọ̀ rẹ̀ àwọn ọmọ báyà wọn náà ń kọ́ ní ọkọ̀ ọmọdé torí mọ́ àwọ́rì ti wọ̀ náà àrò ọ̀gá ìfúnpa báyìí tí lẹ́wọ̀n fi lọ sí múra ọdún yẹn nǹkan owó tí wọ́n máa fi lọ sí ríáàtì ni owó tí wọ́n fún wa ní ìṣẹ̀lẹ̀ sí dámdọ́lá ìṣẹ̀lẹ̀ owó tí wọ́n lò ní ọdún yìí ọgbà báyìí rà ní rẹ̀ mọ́tò sọ pé èyí ó wà ní rẹ̀ mọ́tò àmọ́ra yìí fà ṣe yẹrẹ yá ni ìlànà ẹ̀yìnlẹ̀ ti bí yìí fúnra yìí ẹ̀rọ ọ̀pọ̀ ọ̀rọ̀ lọ́wọ́ fún gbogbo wọn gbé fọkàn yín balẹ̀ léyà léyà kú bí ọdún mẹ́ta gbèrè ọkọ̀ lánì ọkọ̀ lánì ọkọ̀ lọ fúláìdì ní ọ̀fàlọ́ ilé ìjọ ọ̀sán mọ̀kànlá láti ní kúrakúrakúra kọ́wọ́ ní ọwọ́ òkúlé mi one point five million naira gbogbo ní ìdíwá àdìgbọ́yà wọ́n sì sí ni àdìgbọ́yà wọ́n sì sí ni ìsìlímù ní yàrá ni wọ́n sì sí wọn ìgbà gómìnà gómìnà fún àpògbè is one million naira one point five million ní ọwọlé yìí ọjọ́ friday rẹ̀ ọdún ni ọjọ́ thursday náà láti wọlé ọjọ́ friday rẹ̀ ọdún ọjọ́ friday rẹ̀ ọjọ́ fifty thousand ní owó yẹn kàkà ajá wo wò báyà káàrí ìgbà káàrí ìgbà ọjọ́ fifty thousand ọjọ́ bá sọ pé ah ìṣẹ́jọ́ mọ́lì mi ti ní ìṣèkú wa ọjọ́ bẹ́ẹ̀ hali digi ní ọjà fífi ká lọ ojúbọ máa rí máa dá ọ̀dà lọ máa dá fífi ká lọ ní ọjà jù náà fún wọn. ó yọ ọjọ́ rẹ̀ ọjọ́ tọ́sí rẹ̀ nítorí sòrò ní one hundred thousand àti mi àmì ẹni tó bá wọ̀nyí o ẹ má yàrá wọ̀nyí bani fún ìṣọ́ wa lórí ọtí tán one point five million ni wọ́n mọ̀ rí kíkẹ́ one hundred million bọ́dà ah òye òun náà òye òun náà owó tí ó sì kù gba is one point three million owó tó kù àfihàn àwọn àfihàn one million ni bá fóònù dídá wa nígbà tí wọ́n gbàgbé mílíọ̀nù wáyà fóònù orí tó tó wọnú kíní tó ń one million one approve wọ́n ní dọ́kítọ́rì yóò kú báyìí nìyà ọlọ́mọ wa náà ni wọ́n ní ẹ̀dínmù náà fún yín ní tìbí nígbà tí wọ́n kọ́ tí kì í wọ́n ọ̀rẹ́ tí a lọ fún wa nígbà tí wọ́n kọ́ mọ̀ mú lọ́ọ̀nì àyẹ̀lẹ̀ bá nílò àbí o ti sápò ní àyẹ̀mú nǹkan báyìí lọ́wọ́ mú sápò ní ó sì fún wa ní ọ̀rẹ́ tí a lọ nìyẹn ó dèmí náà máa ń ké báyìí báyìí báyìí ni ó ní à èmi náà bèrè fún mo ní one ní ìdílé á fún oníṣẹ́ ìfẹ́ ni kí dáyé kú padà àgbàmọ́ àmà pé owó gọ́ọ̀mẹ́ntì yẹn ni mo jẹ owó síta yẹn ni mo tún náà ṣàmù jẹ àpá àfihàn wa láti kéwò tó fún wa jẹ́ two hundred twenty thousand àti two hundred thirty thousand mo ti gbà ní ṣọ́ọ̀bù abákú fún wa àti ìlú wọn láyà wọn ti yàtọ̀ fún bí ọ̀rọ̀ owó yẹn ní ọ̀rọ̀ bàbá ìjìlá sọ sínú oníkiri bàbá ìjìlá sọ mọ́nà ìmọ̀dàmọ́ra yín lò tó àmọ́ nínú ẹgbẹ́ títí tanu oríire ọba gba ẹtùkúrọ̀ sí pé ọ̀rọ̀ rẹ̀ wọ́n á ní dàbà yìí wọ́n sì púpọ̀ ìlànà gbogbo ìtayín lójú nù wọ́n yẹ mo ti wá sí àwọn france yẹn wọ́n wá pa màálù mà àwọn bọ̀rọ̀ spain wọ́n pa màálù mà wọ́n á ra quran forty mọ́ rántí wọ́n fowó yẹn ra quran forty wọ́n fún wa ní twenty markers wọ́n fún twenty neurodin wọ́n fún twenty mẹ́wàá mẹ́wàá mẹ́wàá mẹ́wàá mẹ́rin wọ́n á pè é tí ìlú ti pọ́tì yìí so tí wọ́n ń ṣe kọ́pọ́ àti ìlú máa ń ṣe kí mú nínú sọ wọ́n náà rẹ̀ kíkọ̀ bá mu àmọ́ ìṣúná àwọn nìkan lọ́wọ́ ni ó di ẹ̀rọ wá ní ibi ní ti káṣí ìtò ń káwọn kan láà harin wọ́n tó wọ́n ti ti ìmọ̀tí àwọn mẹ́rọ òtútù ń ti wọ́n lọ́gbọ́n ìmọ̀tí àwọn ìjẹun yìí ṣé ẹ̀rọ bẹ̀rẹ̀ tv bó ṣe rí nu ọlọ́ọ̀bà àforíjì bàbá náà ọlọ́ọ̀bà wọ́n á lọ́ọ́ fún fún ọ̀bẹ̀rẹ̀ wọ́n ní bílá gan-an ìfọ́nrẹ́ ó ní láyé gbọ́n kí lọ́dọ̀ ti jẹ́ ọmọ rẹ̀ pé ìgbàwọ́n ọmọ rẹ̀ pé ìgbàwọ́n kó wá wọn. ìgbàwọ́n kó wá wọn wá sí ibi ọjọ́ ìgbàlẹ́rẹ́ ṣe ní ìgbàlá ẹ̀ẹ́dọ́gbà ilé ìgbàlẹ́ ìkàwé wọ́n ṣètò àwọn ọlọ́dọ̀. ẹ̀mí gbọ́ wá. ọmọ náà gẹ́gẹ́. ẹ̀ ló kú. ọmọ rẹ̀ ló kú ọ̀pọ̀lọpọ̀ máa fi hàn níbi pé ó lo àdúgbò mọ̀lẹ̀ ní lájọ́ tí ń lẹ́yìn lókè ìwọ́n ní pé ní lẹ́yìn ẹ̀kọ́ ní àní ẹ̀rẹ́ ní ìgbà àwọn ọkọ̀ tọ́lẹ́tì bẹ̀rẹ̀ àwọn ọmọ ṣe ètò tí wọ́n lè ṣe ní ìgbẹ́ bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ ni bí ó wo gráfíkì kó kó wọn tẹ àbóhùn àbí tàbí ìkéré ọ̀gá ṣẹ̀rẹ̀ àmọ́ iná ní kí lọ lè kí wọ́n mẹ́rin lágbàáyé nípa bí wọ́n bínú sí wọ́n fi wọ́n bínú sí wọ́n tọrọ àforíjì lọ́wọ́ lọ́wọ́ ànábì ní nǹkan mẹ́ta àwọn onífi bí àwọn ọmọ mi nítorí gbàgbé ṣe nítorí wọ́n sì ṣe àti tí wọ́n fọ́ọ̀sì wọn ṣe tó bẹ̀rẹ̀ jẹ́ kó wọ́n fọ́ọ̀sì ẹ̀ ṣe ni ó di Allahu ta'ala alam náà ọba ìbẹ̀lẹ̀ ilẹ̀ sọ́gbà ọba ọba yìí bọ́bùkọ́ yìí olókọ̀ àníkàtà ilé náà sọ fáwọn bẹ́ẹ̀ ní wọ́n láàrin nígbà ọ̀ bẹ́ẹ̀ náà nígbà nígbà kálọ̀ ń gbàgbà yóò pàrọ̀ wá ní ṣé ó fọ́tà rẹ̀ pé ẹ̀rẹ̀ kí ni ọ̀pọ̀ ilé tó kù tó kú náà rẹ̀ bẹ́ẹ̀ ilé ilé tó kù kí ni mi ò tí ì tẹ́jẹ̀ nàìjíríà tó lè sábà ká ilé kiri ó lè wà ọ̀ méjìlè àwọn ti lé ogun tó yẹn nígbà tó kú ikú náà ni kí ìgbà kó ti kú náà ni kò sí pé àà ah, ọmọ burú jù bá ń lọ ẹ̀rọ máa ti jọ fẹ́ kódà àbí kó burú jẹ́ kíra ẹ̀ka àwọn tó mú wàrà kí ni o búùtù plane wọn kẹrù sí ọgbẹ́ kúrú sí ìgbà ní ara ọkọ̀ bá mọ̀ ya gbé sínú plane kí ni o búùtù plane wọn fẹ́ gbé sí ẹ̀ka ọ̀dẹ̀ mú wàrà pé nọ̀ nọ̀ nọ̀ kò wọlé àti kọ́ńtì the head of state wa ká gbé sínú búùtù kẹrù sí ó ti wà gbé sínú plane ó di ẹwà bó ṣe rí nìyí tó ṣe ìbá ti kú ti kú nù lóko ní gbà wọn ìrọ̀lẹ́ báwọn ilé náà sọ báwọn ẹgbẹ́ yóò sọ fún ìdí rí wọ́n ti wá bọ̀ wọ́n ti wá sọ fáwọn ọ̀bà ó ti yọ pàwọ́ alájọ àlẹ́ fìyàmọ̀ wọ́n láyé tí ó sọ sí kí wọ́n la ilẹ̀ àlejò tó lọ sọ wọn ṣe ó dá lókè owó tá a rí náà nígbà tá a lọ sí àdúrà jẹ́kẹta tó ti kàrí àjẹkẹta níwájú ilé wọn láti láti sí kàńgá wọn kàńgá yẹn àwọn aládùúgbò ń dìbò àǹfààní kàńgá yẹn gan ni owó tá a rí bẹ̀ ń jẹ́ yẹn aró kọ́dà àbájá ṣàkà ìṣùmọ́ rántí dáadáa ó tó òyìnbá tó ẹ̀ tó wá gbowó sí lọ́gbọ̀n mẹ́wàá tó tó alóòkùn àti ti rings àwọn akíní sínú kànga yẹn ti máa kọ́ mi ó ń jà fún àyẹ̀dì ó ní yá ní irú ọ̀gbọ́n jẹ lójẹ máa báyọ̀ lè gbà ìwáyọ̀ yẹn yẹ́ lóòrùn gbà ó yẹ kó wà bá dúró láti kó mọ́ gbà ọ̀hún wa ó di yẹn lórí mi ọlọ́run sàmù aláta òkè àmà سبحانك اللهم وبحمدك نشهد ان لا اله الا انت نستغفرك ونتوب اليك نعم gbé síkà ìsinú ọkọ̀. Ìbéèrè yìí ah. ni wọ́n fẹ́ sẹ́fà

yaran kudin sauri na kokar wuri har da hannun da tafiyar da irin kudin su na zamanin dauri da lokacin da malamin bai samu ba sai attajirin ya kai kara wajen alkali bai musanta kudin da ake ba amma ya tabbatar ma alkali cewa babu su kuma babu hanyar su don haka alkali ya yanke masa hukuncin dauri da shekara biyu kuma hasar da kudin suka samu jin haka wannan kawon Allah ya rubuta alƙali ba shi damar zuwa ya kinsa gidansa mai tsarar da iyalansa cikin kwana guda alƙali ya amince ce amma ka zo da wanda zai karbi belin ka da mutumin na ya kada baki ya ce annabi Muhammad ko a gidan a ya gidan zila ya ce ba da annabi ba shi da ya faru don na mamakarsa sai masu ta ne belin ya mu zauna mai ta masa salati har da gari ya waye mu bayan sallar isha suka ta salati ga annabi sarki da barci ya su sai Allah ya wa idan ka waye gari ka je wurin sarki ka ce ya ka wannan kwashin shi kuma Allah zai yayi masa damuwar ranar alkiyama dama ka ce na gaya maka kullum yana yin masallaci da gaya kuma ce ya kasa saboda bacci ya kushe shi Allah ya rubuta masa ladar aikin nan lokacin yake kamar yadda ya saba yin sa da aka wani gari ya je wurin sarki da ya da wannan sabo, sai sarki ya yi farin ciki a cikin wannan dan ya hakika shi lallai da gaske ne ya ga Allah sallallahu alaihi wasallam da cikin mafarki kuma farkin annabi gaskiya ne da take sarki ya sa aka kawo masa dirhami dubu biyar na biyan bashi jari albarkar ku samu shekara ce zo masa da ita wannan bawan Allah ya zarta ko ina ba sai wurin alkali da ya sarsa sai ya alkali zaune yana jiransa ya karbe shi cikin murna ya ce ta kasa ta kai nake jira محمد بن عوسى الله أعرف فإن الله وملائكته يصلون النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما خصيب جيك في الصلاة المسلم نبي أفقه بين أو أتسبوا عبدك يا رسول يا رسول الله كفنا اللو أما سكولتنا الصلاة الفهم هذه نعاء اللو رفوه wọ́n mọ̀ lọ́fọ̀ wọ́n mọ̀ gbọ́dọ̀ tàfọ̀ wọ́n fọ̀ ibi àwọn ìṣèdí ìfọ̀wọ́n ṣe ọ̀rọ̀ yẹn lórí lọ́fọ̀ àmọ́ kí sọ̀tún mú wá ẹ̀kọ́ fún wa kí ló ti gbà báyìí lòun rí àbí tó gbàgbé sí wa lòun rí àmọ́ kò sí ìmúdi mẹ́ pé ó lè ṣẹlẹ̀ ọjọ́ ọlọ́run bẹ́ẹ̀ lọ subhanahu wa nítorí àmọ́ kó gbé pàtàkì láti yẹn الصلاة ترد كما صحابه رضوان الله عليهم اجمعين السلام عليكم ورحمة الله وبركاته àforí telegram àti ti ránṣẹ́ wọ́n ti sọ wọ́n máa ti san fàdáàjì lórí èyí ní inú Islam ṣe ẹ̀yẹ ti ìyàwó nìyẹn tó o ti má rí náà. ara ọ̀ tẹ̀lé àkíyèsí kan náà òkú márùn-ún Islam ló fi ṣe yìí òkú kan ní sàrá àkíjẹ́ mbẹ̀ táwọn òkú mẹ́rin yìí kú bá ti fi pẹ̀lú sàrá àkíjẹ́ márùn-ún aláàrùn akọ́kọ́ wọ́n rí pé wọ́n ti lé ìwà ara wọn ọkọ yìí ti lé ìwọ obìnrin náà ti lé ìwọ ọkọ yẹn yàní wọn ọjọ́ múyàn nìkan náà wọn ọjọ́ tẹ́lẹ̀ gbọ́n ọ̀pọ̀lọ̀ fẹ́ra wọn ẹlẹ́ẹ̀kejì wọn fọ́ọ̀sì ọkọ yẹn wọn ọ̀dẹ̀ fọ́ọ̀sì ìyàwó ẹlẹ́ẹ̀kẹta àwọn òbí ọkọ wọn lè tọrọ lọ àwọn òbí ìyàwó wọn lè fi wọn ẹlẹ́ẹ̀kẹrin ni sàdáàkì ẹlẹ́ẹ̀karùn-ún káwọn yẹn jẹ́rìí sí ṣùgbọ́n ìgbà ìṣẹ̀lẹ̀ tí ìgbàlá gbà wọn yàgò tó àkíní gbọ́dọ̀ san fún ọmọbìnrin tí àti ìrìkí bàbá wa tọrọ ìyá tọrọ wọn fún wọn fi fún wọn bí wọn gbà ìgbésí so wallahu ta'ala àmọ́ tó máa ń bá ti pé ìgbésí so wallahu ta'ala àlọ́. nípa ìbéèrè ìwà ní àpá ẹ̀ náà hmm. ṣé nípa àlàáfíà bá lálàárí àná ṣé bẹ́ẹ̀ náà ni. bẹ́ẹ̀ ni àlẹ́ mi ló rẹ̀ àlẹ́ mi sílẹ̀ àgbẹ̀pẹ́ tó bá lálàárí mi di lórí nítorí ṣe ìtọ́ọ̀lù olùgbé àwọn mi wọ̀ ẹni tó ara lálàárí mi lórí ìrọ́lọ́run sí ìtọ́ fún ṣe ìtọ́ lè gbé àwọn ẹlòmíì wọ̀ àmọ́ kò lè gbé wọ àwọn ní islam o àmọ́ tí kánú lọ́la fún àwọn orí àmì islam tí máa ń sọ fáwọn èèyàn tí wọ́n bí jọ pé bí wọ́n bí ṣe rí tí wọ́n ní gbogbo náà fún àwọn ọ̀sẹ̀ lọ́rọ̀ pa àní gbogbo gbogbo fún bí gbogbo wà mẹ́ wọ́n ní anábí gángan àmì ara ọ̀ sọ́rọ̀ islam kọ̀ ga pọ́jù kò kó kù àwọn bí sara sọ àwọn sísà wo ni a bí lọ́rọ̀ tí wọ́n tó kùsùn tó bá ń sọ ní o tí wọ́n sọ ó kò máa ń pẹ̀lú ọlọ́ọ̀bá subhanahu wa tẹ́tẹ̀ náà ìgbésẹ̀ àti àmọ́ tẹ́tẹ̀ ní ìṣìwò ní tọ̀fún. Ẹlẹ́ mú sí wọn pé wá wá tó wá lóhun lálẹ́ ìbánabí wọn. Iṣẹ́ tí mo wá kèsì sí ìsàlẹ́bì ni. Tó bá bèèrè ọ̀rọ̀ sí ìsàlẹ́bì ga kí tó rí gbàgbé àwọn ti rọrùn kan. Ẹni tí ó rí inú gbọ́n rẹ̀, ìbúrí bọ́ wọn example yẹn wá pé ọwọ́ tó lówó rà ní bọ́nà tó lànà ìṣèlú. Àlẹ́ mi fa orí rẹ̀ gbogbo ẹ̀ náà ti rọrùn kan. Wọ́n di ìfàmù rẹ̀. Wọ́n ti sẹ́ hajj ó di wà ànábì wa bá bí àwọn èèyàn yín nìbàdàn yín lọ́bìnú ọ̀sẹ̀ kọfẹ́ lùlùwà o ti fi kìí lùlùwà kọfẹ́ gbọ́ ẹ̀ máa kọfẹ́ gbọ́rọ̀ ẹ̀ máa nù o gbọ́rọ̀ ẹ̀ máa o ó ní ànábì lọ sí ibi olókù ó wá jẹ àmàlà o wa ìgbà nàbì sísẹ́lẹ̀m ara mẹ́ta ó jẹ àmàlà ari ọ̀gbẹ́yọ̀ kan sí ọ̀gbẹ́dà rẹ̀ ó di sọ amọ̀fẹ́lẹ̀ yìí rọrùn pa alẹ́bí ẹjá màlà ó di ní ìbànà lẹ́jẹ́ àmàlà ọlọ́run sàánù wa Ilé ìlú ọlọ́pàá. Ìrìn òjò rí ànábìyà bí sẹ́ni, ọdún ìjọba ti ojú fún òjò lọ́rọ̀ àjò. Ó di wà lẹ́yìn náà àwọn ẹ̀rọ ọlọ́run tó bára nàbí ìwé fi sáré mo máa bẹ̀rẹ̀ ọba subhanahu wa ta'ala àwọn ọmọ ibi mẹ́ntì náà ká lè kú pẹ̀lú bẹ́ẹ̀ kí ni tí wọ́n fi sáré ká ẹ̀yí àti lánàbí ìwé ara ọ̀ ó ní wọ́n á rí kú sàmdìlà. àǹfààní pé èyí súnmọ́ lọ́wọ́ bá ní èyí súnmọ́ lọ́wọ́ bá ní kó ti fẹ́yìn tó wá múra àti mo sọ pé kí wọ́n bẹ́ẹ̀ kó múra sí i kó mọ́ lọ sẹ́yìn máa ọdọ́ iná lẹ́lẹ̀ wọn náà yà àmàrà lè fi ṣẹfà àmàrà fi lè máa báyẹ̀ mùsùlùmí àwọn ilé ìbò yìí pé ọmọ fi past tense present tense present continuous tense mo ní kò sí present tense a ní past tense a ní present continuous tense ní àyàn òdúró ọwọ́ dá sọ̀rọ̀ yìí ni yà á à ń múùbù ni kò sí present tense pé á pé sílò là pé á kò àdúrà rárá

àìlè ìmìyàn ma lẹ́yìn wà lọ́rọ̀ ọlọ́ba ìsáàbùhùn mọ́lọ́lá iná ilẹ́nà ìyábà wọ́n fún ma iná alẹ́nà ìsáàbùhùn ìsáàbùhùn wà lọ́rọ̀ ọlọ́ba àwọn ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ọlọ́run sàbẹ̀nù kama wa alaikumus salam dìlá sallallahu alaihi wasallam kí ni a ti lè súnmọ̀ sí ni العلم من أحيا سنتي فقد أحب من أحب أن كان مائي في الجنة أنتبك للسنة من بعد يقول في السنة أنا قوس في الفكرة دي سنة كان ننسى وعلى ننسى في السنة كم ده قال بقى السلام عليكم يا مراو انت عباري دعم سلام عليكم أخذ تقول لي أكارو أكاسر أكولو لأنه ina bó díjà kò fífi ẹ̀ a máa wẹ̀ láti bí bọ́gbà ìbàdàn ní Ramadan ni kí sí àgbà tẹ̀sí àmì lórí zero kọ́ra kan bẹ kẹ́ ọ yé àbúrò rẹ̀ gbogbo lórí ìjẹun lẹ́gbẹ̀ẹ́ lórí ìjẹun bí àwọn fífò àgbẹ̀sí ní jẹ́ gbogbo ìjẹun ìjàgbá ìgbà ìgbà ìgbà ìgbà yẹn bọ̀dá àti ẹ̀yìn àwọ̀rẹ́ ni mùsùlùmí àlàáfíà wọ́n jọ ń sọ̀rọ̀ ẹ̀mí òfin bẹ̀ ìgbà yẹn ní ìròyìn fún mi ah wọ́n dàbí abẹ́ wa ní suleman yẹn wọ́n sọ pàlọ́ bàbá yẹn bàbá yẹn wa ní olùsùlùmọ́ ní òun nífẹ̀ẹ́ ànábì ju bàbá òun lọ suleman sọ báwọn ìdí náà sọ báyìí fún bàbá yẹn ni mo nífẹ̀ẹ́ ànábì ju bàbá mi lọ gbogbo nǹkan ayé mi lọ jura mi lọ ah, wọ́n rẹ̀ ní suleman nù ẹni bàbá yẹn bàbá yẹn ní jáde jọ tí suleman sọ pé bẹ́ẹ̀ òun nífẹ̀ẹ́ ànábì ju ẹni bàbá yẹn burú tó bí bàbá yẹn tó lè dé àwọn máa lérí ògùn ní ikú sọ̀rọ̀ àrùn gbin ohun ohun báyìí máa lérí ògùn ní tí máa fẹ́ sọ̀rọ̀ ní pé àbájáde ní rọ́jà báyìí lọ́gbà rọ́jà bì lọ́gbà ṣàbájì lọ́gbà ramadanjì tí bá rí èdè pé gíní ní sísì àwọn zẹ́rù ní gbogbo aláàkọ́kọ́ láàrin tí bá wọn ẹlẹ́kẹ̀ẹ́ kò ní àfíjà sẹ́bíìmà kọ́ndíṣàn lọ́gbẹ́gbẹ́ ẹ̀sẹ̀ rẹ̀ lọ́gbẹ́ wa nítorí nìyẹn wallahu ta'ala alam سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت نستغفرك